kira ta fi sidan na kuni wuro jini ita ne fatawa al-muhimma a fatawa dáhùn àti bíl ní kọ̀ọ̀lẹ̀sì bọ́sì kọ̀ọ̀lẹ̀sì tí a fáwa abdulaziz bin abdullahi bin baz ti bá ń ṣe àwọn àlàyé fún wa ní kọ̀ọ̀lẹ̀sì tó ń bè lọ́wọ́ rẹ̀ kọ́lọ̀wọ́ bá sùpánà wọ̀ta alákùbá sí bánà lẹ́sàn rí ṣùgbọ́n wọn bàbá yẹn kọ́lọ̀wọ́ bá sùpánà lẹ́sàn rí ọlá kùránù kẹrin ولا لا إله إلا الله نعم bíkí à ń kọ́ tí a fa nǹkan ara náà nípa ọ̀rọ̀ ń pa photography tó máa ya fífò náà ni à ń kà lọ́wọ́ question number 97 láta page 151 síbẹ̀ ni نعم ما حكم الذهب الذي به سورة حيوانات أو أو إنسان جيد ربنا لي ما حكم حكم حكم الذهب هذا جولد الذي به سورة الحيوانات وإنسان جولد كمان كونسو ثم يكتشف ẹranko sí ẹbí tíṣọ́ ọmọ ènìyàn question number 97 ìkóòlò sàáìlà ìgbìmọ̀ tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí pé àfihàn jazakumullahu khairan ẹsàlàyé fún wa ọlọ́run kò sàn ilẹ̀ sàn rí àna ọkùnrin náà ṣe zahab lórí bí lójà bí ìṣòro àyíwá náà àwọn ìnsán àlùyẹ̀dúró lọ́sùkú àmà ìdájọ́ nípa ìdájọ́ gold kí ni máa wọ̀ kára náà bí òka ni bóyá bí kí ègúsí pọ́rùn ni rẹ́ pé a máa rí píkṣọ̀ ẹranko ń bẹ̀ àbí ọmọ ènìyàn rẹ̀ tó yẹ kí èèyàn máa lòrú gold bẹ́ẹ̀ aljawab ìdáhùn azab lórí sí ìṣòro tó àyíwá láàrin jẹ́ lọ́pùsù gold tó bá ní píkọ̀ ẹranko náà kò yẹ kí ẹ lò bẹ̀rẹ̀ yẹ dìbò dáríkà ìzàlẹ́sì píkọ̀ yẹ kí ẹ kìnnìkì kí ẹ parẹ́ kí ẹ yọ kún bẹ̀ píkọ̀ yẹ kí ẹ bọ́nà sí yọ kúlá kí ẹ parẹ́ ìzàkánà fi kàdá àwọn fi ọ̀ṣọ́ra àwọn iná tó wà ní nǹkan lẹ́yìn bí kọ́rùn àbí ọ̀ṣọ́ra díẹ̀ díẹ̀ lọ فإنه يزال بطريقة التي تزاله láì yọ kúrò ní ọ̀nà tó tó sára ti yọ kúrò ní àrùgbìnà fún gosplit ní okó bá tún yọ lọ ní ọmọ ìrìn àbálẹ̀ ọ̀ tó ń sí lóbi ṣe àbámi kan bò ó ọ̀la nínú lápsù ọ̀yẹ́ kí n máa wọrú góòlù bẹ́ẹ̀ wà á kábà sí i bẹ́ẹ̀ náà ni aṣọ náà kó kún gbogbo aṣọ náà tó bá ní píkì alákọ̀ ọ̀yẹ́ kí n máa wọ̀ wà á kábà làkúmọ̀rọ̀ àbúrò ti àrà obìnrin máa wọ̀ wọ́n wà á kí wọ́n kọ̀míìsì kò máa fi ẹ̀wù tá a máa wọ̀ bí ṣẹ́ẹ̀tì àbí bẹ́ẹ̀ lọ bí jàlábíà kò lóho láàyè dúró lọ́sì ha gbogbo ní ìtaka ikọ̀ ẹ̀ fẹ́ máa wọ̀ wọ́n ìdá káàna sí àsùwọ̀n wọ́n ti ní píkìlà ìdáhùn píkìlà بل يجب أن تزال رؤوس الصور ìjọra yẹn bí àwọn orí nǹkan ẹ̀kọ́ tó bí ẹsìn ní ọmọ ènìyàn ní agolo ẹ̀kọ́ ara yòókù yẹn كان يقلوا عنده فإذا حق الرأس أو طمس بشيء لا يذأر معه فكي ودي حاولين يكو عبد بن سبو سنين قليل يعني وما بل يقتلي زالت المحظور كي يعرف البقبون كي كي كي كي كي كي كي كي كي كي كي كي كي كي كي سواء في ذهب وقت بجولد او في ابي دايموند او في قميص نبي عصوني او غير ذلك بجدله مما يلبسه المؤمن والمؤمنة إنه المؤمن لكم يما له أبي مسلم لكم يما له والحدث في هذا قول النبي صلى الله عليه وسلم أريوا تعفقوا قبامه هنا نقولوا شخص رأيك ọ̀gbọ́n aṣojú ilá tàbátà náà fi píkì kalẹ̀ àti korúkọ fàyà parẹ́ وعكذا جاء في حديث عن رسول الله صلى الله عليه وسلم بينا لو أنه حديث تجد بيكوي وكذا حديث الثاني أن رسول صلى الله عليه وسلم ناء عن سورة في البيت بينا نعبث لك جناة تجزم قفوة كما بيكتلي وما وأن تصنع ذلك كما تزوج معي إذن ما 98 تصوير الجالسين في حفلات الزواج إذن أنت لشكوى قواقلهم تخرجوا عنه kílè dájọ́ ẹwà lóde ìyàwó kó máa ya píkṣọ̀ fáwọn tó dùkù kó máa yà ń píkṣọ̀ káàkiri kó máa yà ń píkṣọ̀ káàkiri ó di ẹwà ọlọ́run kó fẹ̀lẹ̀ wà ẹ lọ yàwó yàwó yàwó ní ẹyin ọlọ́pẹ́ táwọn yàkọ́tò ọlọ́ọ̀bá yà bí ẹ̀kọ́ orí tiẹ̀ ni ó di wa nígbà la fẹ́ ṣe ọlọ́ọ̀bá kún fún ọ̀nà ìwọ̀kan wa ni ọlọ́ọ̀bá kún fún jù wa ó di wa wọ́n ni máa mú tọ̀síwéèrè jàlìtì ìgbẹ́jọ́ ya pípọ̀ àwọn tí wọ́n dúkùn bí ìnáwó ti àfúráàtì ziwáàdì máa pàájù lọ níbi ìnáwó tìyàwó tó ń fìyàwó 1998 هذا سائل يقول في سؤال في السؤال سائل سؤال سؤال يقول في السائل غير يريد الملك هناك مجموعة من الناس أو يدخل قرى وجو اجتمعوا في الزواج ودخلوا بالله فكان بعض يريد أن يصور العريس وبعض وبعض جالسين ẹni kan nú àwọn ìwádìí àwọn kan wádìí wọ́n fẹ́ ya píkẹ́ ọkọ ìyàwó àtàwọn kan nú àwọn tó wà ń jùkú ń bẹ̀ àtàrọ́dọ̀ òbáàdì àwọn kan ní ara rárá wọ́n yà pọ́ ìfọ́tò àwọn وقال إنه لا يجوز التصوير يعني ويكفي فتنه وقال الكلام بينهم حول حرمة التصوير الجالسي ما فرقوا يعني كي يفتح وما عندك يا وين أرجو توضيح ذلك وفقكم الله إذا يفتحون سوى سوى موقف ينسكم بلادا توانا الجواب إذا هذا لا يجوز قدام قدام ولا يجوز أن يصور الناس لا برداهم ولا بغير رداهم kọ̀yẹ́kẹ́ ya píṣọ àwọn èèyàn tó wà ń jòkó níbi ìyàwó àwọn gan ni wọ́n yọ̀ǹda فإذا كان برداه صار أقدر من من الإثم هايك لي أما بنوا يندع لم أتيت لكم أنت أقول لك أنتم أنا لسه التصوير محرم بالزواج بقول لك في شوس كامينيا ذات أمينيا شيء حرام من الشريعة من بدني عادنا وغيرهم في ذوات الأرواح ثم يعني ثم نبي عدم أن عدو بنك فقط لمن لأن رسول لأن الرسول صلى الله عليه وسلم دعنا مصورين تقول صلى الله عليه وسلم أصب يا بيكسر وقال كل مصور في النار يقول يا بيكسر إنني هو يجعلوك له يجعل الله بكل سورة صورها نفس يزع بها في نار جهنم ربو بيكسر بيا مو في مثل ولا máa fi ìyà jẹ́nà jahannama wọ́n yá fi kíkọ́ kìnìún wọ́n yá fi gbogbo ní mọ̀ fi àjọ nínú jahannama ní mọ́ta sọ́wọ́n bẹ̀. قال عليه الصلاة والسلام شخص لا من صور صورة يكتب يا بيكتر في الدنيا أي كلف بأن ينفع فيه نوصفه فمثلي ينفع فيها روح كفر مثل وليس بالناسخ قلت لم يكن هذا فاسي الحاصل ان كنت يعني ما تصوير محرم لذوات الارواح وبعدين شبني حرام نكتني كما هي في سوري فلا يجوز للانسان بحكم ان يصور الجالسين في الكرسي ويا في كما زمان بيو ما رجل ولا امرأة أخرين أبنين كما يفتحون قبامه يتلاوى أن يصورهم لرد قطفي حتى وقل ابو فرما قال تسوير منكر في كما يتو باقني لأن عادة يفضي إلى عرض النساء والعاريات أو سبع العاريات سبع العورات العاريات تقول لي نشوف يعني كي يوفي هو هو مبلما ويقول لي أنا وانو لي أيها وانتو ما سيعوه هذه أمامي كبيرا في كنكي kuma wọnú ilé wọn ká yàrá ìyàwó tí dẹ́sì lọ́wọ́ gbogbo wọn fi ẹgbẹ́ wọn ní ìdíkà ìdíkà yansẹ̀tì ọlọ́run kó sànù wa náà mú kí náà wí àṣọjọ́ máa ń yò ìyá ni gbẹ́rẹ̀ mutajibat mutajibat òun níwọ̀ ìjáàbù kanáà ọ̀ṣùgbọ́n àríyá àbí náà ní ìjọ wò ìṣúra bí pàṣẹ àhólè hinna fi mẹ́láàbì ìjọ aṣọ tí wọ́n wọ̀ aṣọ tó kí ń kò yìí àtúntò mú fíẹ́ ni fún àwọn wà lórí wọ́n fún ìrìn oṣù bí sílá bí wọ́dì ẹ́ wọ́n fi orí wọn lẹ̀ òní gbé nǹkan lórí lẹ́yìn náà ojú wọn filẹ̀ ìṣẹ́dúrà àti àwọn jìká wọn bẹ́ẹ̀rẹ̀ dalek ìdí àṣìl nítorí àṣìlẹ̀ náà وفي فساد فيما يتعلق بتصوير الحاضرات في زواج باني إما فا في فساد فساد يقرأ عليه فيا فكرة مطمئة وردة لبنري بيعوي لأنهن يتجملن التزمين كما قالوا فأبني أمرا أمرا صوت فإذا صورهن فا picture wọn kàdí yẹ fà fi fitina de ní arabi aago sọ̀rọ̀ ala nà lọ́wọ́ kò sínú fitina táwọn yẹn máa ń picture yẹn fà alájà yìí dẹ̀gbà ọjọ́ yà yìí báyìí kàdí yẹn kì í kára rẹ̀ báyìí ọmọ yẹn làdá rẹ̀ ọlọ́wọ́ bá mú tàṣọ ní ọlọ́wọ́ ويجب أن يكون ويجب أن يدفع أمره إلى محكم والعيها ó ti ọ̀rọ̀ yẹn fún bíbélì ọ̀nà lọ sọ́dọ̀ àbúrò táwọn ọmọ wà ní kí àwọn oní ṣígbà ilá ìmára tó tẹ́lá tàbí àṣíwájú ìlú láti ayó dábò ala ìkìrá ìhé ìhádàl múnkà kí wọ́n lè fi àjẹ́ ẹjọ́ ìyàfíṣẹ́ lórí abúrò ṣe yìí ìgbésí àkànṣe ìgbésí sàwùdí àmúni àwọn ìyá ẹ̀fọ́tọ̀ wá gbé ọ̀rọ̀ lọ́jọ́ wà ní nàìjíríà ọwá ọwá ní ọmọ ọjọ́ ìyàwó tí èdè yìí ó ní ìwà ọlọ́run kó gbé àánú wa ni ọlọ́run kó gbé àánú wa kó gbé orílẹ̀ ọ̀rẹ́ àwọn ìṣẹ́ àlè náà tẹ́lẹ̀ ọba mi torí yóò fẹ́ di sọnù àbí yóò gbọ́ oṣù tí ọmọ ìlànà rẹ̀ ẹ̀ ti ìdí tí wọ́n lọ́kọ̀ yàwó àbí yóò rẹ̀ kò tó bọ̀ wá ibi kan yẹn fọ́tò wọ́n wà ní ọ̀yà ẹ́ alájì náà yà ń dóni o àwọn òbí ẹ bẹ́ẹ̀ yà àbí yóò yé kí ni. ọkọ̀ ọlọ́run jẹ́ lè máa ṣe ọlọ́run kó sànù wa rízi ọkùnrin tẹ̀sílẹ̀ àrùs wọlá àrùs sí mansílẹ̀ mọ́àdà lọ́hùnmá kí ni tẹ́lẹ̀ kún ya ọkọ̀ ìyàwó àti ìyàwó sí àyè tó tó ṣe fún ọ̀sọ́ọ̀tà nínú tẹ́ǹtì wọn ọ̀nà pípọ̀ pàtì àwọn ọdún tó nínú àjọ ọgbọ́n tó tó fún ọ̀sọ́ọ̀tà من إسماء العروس بالعريس في منصب المعدة لهما بين النساء والبنات بيبي كل واقع يعود من أسيعه بيبي عايزة ما بتكسي فاهم يجي يعني عمو بيبي ما بدي يقوم عيد النساء أو أحد الرجال يسوي العروس وعريس عنه وكانوا هو بنيه وكانوا هو قرين بيبي عبد الله يا فتو أقوى يا هو أسيعه فتو تكون قريبة منهم إلى اسمه ويكون بعض أزواج قليل الحياة ولو من نوع هو ونتجو فيمسك بزوجتي يبدأ يوامه ويسلم عليها عليها يوم يوم الجماعة يوم فوتك على بين أهل العصر بيعويه ويصور صور بهذه الحالة دود مرانية هو يفتح دوري بتاعي أرجو تعليق دعوة العيفوان الجواب إدام هذا لا يجوز إليك ضامو لأن هذا يسبب الفتنة ما فتنة وربما أدى إلى شر فتن الكبير شر الكبير كزوجة بزوجة المصورة غير مصور دار أول شخصية لا فو ìyàwó tí wọ́n ya píkọ̀ rẹ̀ tí wọ́n ya píkọ̀ rẹ̀ bọ́lá káàtìl ìtúnṣílẹ̀ ní kíkọ̀ ní pé àná òlà ìjù kò bá mu ọ̀tí sùwéèrè mú nǹkan fíìmù ya píkọ̀ mọ́kàr ní káàkọ́ ni bọ́lá ìlú ti sùwéèrè lọ́wọ́ àti gbogbo nǹkan dì ká kò ní kí wọ́n ya rẹ̀ ìmọ̀ àkàdùnmá mi rà àhàdùn ti sàhíhà عن رسول الله صلى الله عليه وسلم والسلام بعد قادمنا وحديث مثلا الله صلى الله عليه وسلم ومن قوله إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة أما ثم يفتون أيه وفي الجملة القيامة ويقال لهم كيفما هايو ما خلقتم من كان جاهي أسجد يا أسجد يا أسجد يا أسجد ويقول الرسول صلى الله عليه وسلم بكل مصور في النار قل ما يفتح من يوم اجعل لأ بكل سورة صورة على نفسه قل وفتح آيات ودن كلام يوفي بسي يعذب بها في النار جهنم ومن كان هم في الجنة جهنم هم في الجوال وضع ولا حاصل انتو سنتبه ان التصوير منكر ما يفضل انت عقلي عادي حال أشد بقارة نواي بياوما قوي كل جبان ربا كما رأي في نيسين عليكم كاوي لو جاري في عادي حال أشد بقارة أخبيبها أبرو جاي ما يجاي كون يصور العروس والزوج أما يبقى يعو في يبقى يعو وما يصور من حولهم من النساء أبيك على عوان تبقى فلوما إنه بميت نوع بيوكيشين هي يبقى ربما صور وهو يسلم عليها أو يقبلها كلام دامي wọ́n lọ́pọ̀ tí ó bá àbíkú kíṣẹ̀ wọ́n kíṣẹ̀ ara wọn لأن بعض الأزواج لا يبال ولا يستهي ما لمي أقول يومي ما وري يتجو يتجو وهكذا كل منكر بين الجامعة بدوي وكلهم عليه وهذا كلهم وليه بقوين بجن والبعض عن جود وعالم مصور ورأي النفي جاء الفبا يفتوه أو هذه صور غامة تجوه مصور هذه مصورة يجب دولة بشرة يقولون لأن أفكرين عذيبا يرداؤما وأمثالئما أن هذا الأمر من شيء هذه بدي ولو أما يجي أقول أقولنا بكرين أنا تقول كما أن يشبه بشوان شيء وينبغي لأصحاب البيت أنا تقول لي لجي بشي أوي أو غير أصحاب البيت أما تقول ثم كنت أقول لي ممن لا أجير أن تكون يولا أن يرفع هذا بلا إمارة البلد كبير والكبر ونصر يولو أو عيها أبنى دواني أبنى دوان كل تاري إلى المحطة كبير سكوت يعاقب هذا شيء يجعلون في أجنة لندزي وحتى يكون إبنا بغيره كل ما دي تاري أرام أكتونه ọlọ́run ti kó yé wa kálí ọlọ́run jálè ọkọ̀ wa jánu kó mẹ́rin ní wọn bá gbéra wa ọlọ́run kú sí àlọ́ wa ilé ìlú àti ìlú láàárọ̀ yìí láàbọ̀ sí tọ́pìkì ńláńgbà ní nípa ara àkílà náà ni àbí ìsìkára ìbídàá ìbídàá ọ̀rọ̀ nípa bídàá làkàtà ìfọ̀ ìfọ̀ wa قول تقسيم البدعة إلى واجبة ومحرمة وغيرها وغيرهما أنا أقول بدعة واجب jíjẹ́ àhárámù bẹ̀ àti bẹ́ẹ̀ lọ àpẹẹrẹ wa wà very very important bí a ń gbé bíi bídà ọ̀rẹ́ kọ́mù kan tó ń pè ní bídà ní tí ó ṣe é láàánú ni pé ọlọ́wọ́ bá mọ́tò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀wádìí wa ẹlòmíì ká ń pè láǹfà ńlá ìgbà gbọ́ deflation tàbí ìdáyọ̀ bá àkáyọ̀ ọmọ tó ń pè ní bídà ó ń yọ̀ ọmọ kan ní bídà ó bídà yẹ̀ òye mo rántí tí wọ́n ti náà fi nnpc náà fi nnpc ń gbé wọ́n sí àwọn sọ́dọ̀ láti jẹ́ kọ̀ọ̀ṣẹ́ àbáwọn bauchi náà bẹ̀ wani allah allah muna roƙoƙa suna yin masu tsawo allah mai masu bidda ka hulakanta su kan yi man fi ami allah ka rushe bidda kan yi man fi ami ku yi ta ya pe mun gan fi bidda ku yi kawai da kana zo nan jami'in labawa nan lawa yi bana òun náà ní ọjọ́ kan ṣe program kan wọ́n á ní kíkọ́ àtìyàwó jó kíkọ́ àtìyàwó bàjó àwọn jẹ́ máa wà lọ́kọ̀ àtìyàwó yẹn fún ọ̀bá jó bàbá ní ah, ọjọ́ ṣe bíbí àbá èyí náà ṣe bíbí akáàtì ju yìí bẹ́ẹ̀ ti síbi jẹun bíbí àkọlẹ̀ ìṣúkú ni tó wọ́n kà síbi fún gbé wọn fi bíbí jẹun fún bíbí dáa ni wọ́n di wọn fún bíbí jẹun fún bíbí dáa ló mú tàbí yé wọn ọlọ́ọ̀bà ìgbàhàn àti ìgbàmọ́ ní pípa àtàánú wa lọ́ba ṣùgbọ́n kan lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa náà àwọn tí wà ń kíjọ wà ń wà ń yìí àwọn ni tí àkọ́ àkọ́ lọ́wọ́ yóò fún wọn yóò tún ìdán bí i ẹni tẹ́ rí ọgbà tó jiná tí awọ ibi mọ̀ sí wájú lẹ́kọ̀ọ́ ní kíríkà bí dáa bí dáa bí bá ṣe wọn àgbà fáà nígbà tí bí dáa òun nílò ní ẹ̀wọ̀n ẹ máa kí dáadáa adájọ́ pé ìwáyà ní nínú ó di máa kí dáadáa ẹ sì ìdán bí dáa máa bí ọmọ ti wájú kan mo kọ́ àmì bẹ́ẹ̀ wọ́n tó yìí mo tún kankan bí dáa wọ́n tún bí wọ́n ti kọ́ nǹkan bídà tí bá lọ sí ọ̀pọ̀ wọ́n kò bídà àní ó di yín wọ́n fi bídà àní bàbá kan méjì kan àwọn bàbá àbúgbó sọ̀rọ̀ wọ́n àti àbúrò olókọ túnbé túnbé àwọn wọ́n á sọ fún wa pé wọ́n bí ẹ̀ márùn wa àbí ẹ̀ mẹ́rin àbò méjì àkọ́kọ́ àkọ́kọ́ méjì mo máa ní kó mú ẹ̀yọ̀ kan lọ ọkọ̀ kan àbò kan bá wọn gbé lọ tí wọn gbé délé wọn wọn ni a bí ọkùnrin tí mo wá ní àbámi ìrùsí ní bídà lélẹ̀ náà bí ọlọ́ba ibi náà rán yẹ́sí ọlọ́run tó ṣe àwọn tí wọ́n lọ náà lórí ẹ̀ wọ́n bá sọ fún pé kó lè bàbá lé wọn lórí nì aláàjì Suleiman ló ń tọ̀ jẹ lórí nì ọlọ́run tó wà mí ṣe ìgbẹ́kejì ìgbẹ́ àdálẹ́kọ̀ọ́ mọ̀kànlá bá wà bí kó mọ̀ bá wà bí kó mọ̀ bá ń sùn wá ní tí a bá pè nǹkan ní bídà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bọ̀ bídà lẹ́ẹ̀bà a ní kìkì kan bídà wájú ọ̀la kí wọ́n kọ́ pé ajá pé bídà lára kò wíwẹ̀ dáhùn tó ti lè ọkọ̀ tó ti lè bẹ̀yẹ ọ́ ní ẹ̀wà mò ń bẹ̀rẹ̀ wà tó kí kan bídà ó kọ́ pé àwọn àfa àyàpọ̀ lórí ẹ̀ àfa yìí gbà àfa yìí gbà àmọ́kọ̀ fún bídà no no no no no àfa yìí gbà àfa yìí gbà èyí tí bìkì amadu ní tọrọ àfáì fine ẹ ti lọ tọrọ máa kékeré sílẹ̀ ọmọdé yẹ ọjọ́ rí nìyẹn àwọn akọwà akọwà náà ti gbé láàrin nígbà tó ti tọrọ mọ́tò yẹn lẹ́kẹ̀ ìṣẹ́ ló lọ́ọ́ fẹ́ máa tẹ̀lé yìí ọmọdé yẹ wa ló ń gba àfàrọ̀ yìí wà lọ́ba ẹ̀kọ́ tábà bẹ́ẹ̀ kọ́ wa kọ́ ní

láti ní ọ̀rọ̀ báyìí ẹ̀ẹ́dẹ́lẹ̀ ti ṣe àwọn tó jáde yìí àtẹni tó jáde gan tó wà ní ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ayà òun náà ti yá onínú ìgbẹ́ tuntun àwọn méjì jáde ní ara mi. bẹ́ẹ̀ ni ọlọ́run kò sàlù wa ẹni tó yà pípọ̀ tó fi ṣe ní àbí tó ń tẹ́lẹ̀ ń tẹ̀jà ẹni tó mọ̀ dìkúrú ẹ̀ ni. a lè gbọ́dọ̀ ẹ̀ wọ́n fi kọ́ lọ́nà lẹ́nu kó o display rẹ̀ ó di wa ó ti bá ní àbísí yẹn kò pé kí ẹ̀ máa bọ́ máa lábẹ́ mi ní a fi kọ́ ẹ̀ kúrò tọ́wẹ́ kúrò nǹkan tọ́wẹ́ àpíkọ̀ rẹ̀ àbíkọ̀ kúrò nǹkan yóò máa yóò fẹ́ yóò fẹ́ òun yẹn máa rí mi wọ́n ti sẹ́ni bí gan ọlá ẹ̀ tó wà lẹ́nu ìsìnkú ọ̀yẹ́ máa rí kọ́tí wọn ti ṣe kílò ní olé tó èèyàn ti ṣe òkúta lẹ́yìn náà àwọn píkà àjọ gbọ́dọ̀ ní sukùl aráàmù ni ọ̀pẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹwù dúkẹ́ yìí káàkiri rí ni ọ̀pẹ̀lẹ̀ à ń ṣe dúkẹ́ à ń ṣe iṣẹ́ bíríkìlà ọ̀páǹkì àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ já ni wọ́n bá sàbí àwọn kòjá abdullahi mọ́sìn báyìí bá bá àti rẹ dáìrò bá àti dáìrò sáà sí kóyẹ yẹ kí ni àti gbogbo ńlá ni bàbá yẹn àfẹ́ nítorí ewé òkúpa ló tàbí kọmáàtì kan ní gìwá àti sọ́ọ̀nì mọ́yú so wọ́n gbà fún ìgbà ìgbà ayà pẹ́kì kọlu ẹ̀ báyà tí ìsìnkú kí n bẹ̀rẹ̀ báyà pẹ́kì kọlu ẹ̀ abádọ́lá báyà pẹ́kì kọlu ẹ̀ ń bá lọ sọ̀bí àrẹ̀bíà àti òbí gíga àti níbi tí ó gbélé tí wọ́n lọ sí múra lẹ́yìn jíjà Madina àti bíkà nǹkan lòdìdé kò ní lọ́kì lómi sáfẹ́ nígbà ẹnṣin ìlú mú wọlé ní lọ́kì lè tó wọ̀ àwọn ìyá pé kúmúra bìdà ló mú wọlé kúmúra kà sí Madina náà ni so wọ́n ní à ah, ìlú tó kọ́wà tí ọmọ yàrá gbẹ̀gbẹ̀ ah, kàmìlà ó ń dàbí ní ìṣẹ̀rọ̀ fún mi Muhammed Yusuf ó kú bí ọ̀sẹ̀ kan sí máa kú o ẹnìkan kò ní ní ọ́fíìsì pé gbọ́mọ́ wà mo ní mo wà nígbà ìgbà tí mo máa bọ̀ wá abdullahi muslim wà ní ọ́fíìsì àwọn. wọ́n sọ àwọn àǹfààní píṣọ̀ ní bẹ́ẹ̀ fún yín o ìgbà tí mo fúru ń bá lọ rẹ̀ ọba ni wọ́n ti mú sí lọ́wọ́ ojú tí mi ní ìjọba tí mo débẹ̀ ó dé ní mítì nìyí wọ́n ti bí lọ bí ọkọ̀ balẹ̀ ìṣẹ́ àyà ọ̀rọ̀ Nàìjíríà, Nàìjíríà, Nàìjíríà, Nàìjíríà, ومن كشف it is تزكية عني هم رجال الصالحين هم رجال الصالحين هو قريني ناني قري أنتم أهم يوم من كشف ọ̀wọ̀lẹ̀ tó wà ní pa rẹ̀ ní ọ́fíìsì yẹn ó ní nàìjíríà pọ́lọ́sí olóòtú ní iṣó yẹn kó fún tẹ́sí àkókò fún tẹ́sí àlọ́kọ́mọlẹ́sẹ̀ tó ṣùnà wà lọ́wọ́ ní wọ́n fi wá sí díkẹ̀ yìí wọ́n fún àwọn ayatollah ní owó láti sàwọn ìjọ fún olókùn kó má ti lẹ́kẹ̀ẹ́ fún wa 1994 1995 ọjọ́ tó àǹfààní kí ajẹ́ mẹ́rin àǹfààní píkà wọ́n wá àwọn nǹkan báyìí ní ọ̀sáburú mẹ́rin tó ló fi gẹ́gẹ́ gbé hàn àgàfẹ́ hàn ọ̀kí sílẹ̀ tó lé ọ̀sáburú mẹ́rin ọ̀sá tó bẹ̀rù ààrẹ píkà wọn ò fi hàn àbáwá nù ilé yẹn ó di wà ó ti kà àwọn bíi irú obìnrin wọn pẹ́ta ọmọ tó máa ròyìn yẹn ojú táwọn ìgbìgbò máa ròyìn lọ́rìn yìí obìnrin mùínà ẹgbẹ́ pẹ̀lú kọ̀rọ̀ ẹ̀kan classmate mi ni ẹgbẹ́ wọn kàkà náà ni mùínà ẹgbẹ́ wọn kàkà náà ni kí ẹran àpàdé ẹ̀rọ abúlé pípa ẹ̀rọ abúlé hàn éè ọ̀gbọ̀n lọ sùn ní ọmọ kọ́ńkọ́ òbíkà ni ìbọ̀ ọ́ ní ẹ̀yìn àbúkù sí orí ẹ̀ ẹ̀ bá rí méjì ní àfáà ìbúdó ojú ìdí ni ọ́ ní ẹ̀ bí lọ́wọ́ wa kó sàmì ọ̀kan wa nígbà mẹ́rin dé jàbí